ju ẹja lọ kọ́ ìdà lálẹ́ anábì ọlọ́run fi ọlọ́run fi kẹwàá pọ̀ o mọ́ ń kiri mọ́ ń sàrọ́tù wàsá àti òṣè yìí àti òhù fàdálíkà lè mọ́mìn nínú wáyà mi fàdálíkà tẹ́ ẹ bá ti ń dá tó kù ẹ̀yìn nìkan kọ̀rọ̀ gbogbo ẹni tí dáadáa tọ́lọ ń bá fi ṣe sábàbí rẹ̀ tí bá máa dùn máa ń ló ń kọ̀rọ̀ inú rẹ̀ ó dùn yóò wà lẹ́fìlì gbà mí alhamdulillah ah, èmi mọ̀ lọ́rọ̀ mi ságì níjọ jímọ̀ wọ́n ní pọ́pí màsí bàjẹ́ wọ́n àrọ̀ fadúró ah, orúkọ ọlọ́run ah, ìmọ̀ tẹ́lómi ìfàsìkò ẹ̀sìn gbà náà ṣùgbọ́n kéèsì ogun èèyàn ló lè sọ pé tó ń fàsìkò ń ṣeré irú ẹ̀dùn báwọn ó ti sà ó tún lè tóbi jọ mẹ́ta jọ mẹ́rin nígbà tó dájú kù gbogbo ẹni tí dáadáa rẹ̀ bá máa dùn nù ní kọ̀rọ̀ tí àìdáa rẹ̀ náà tó wá máa palẹ́kùn ọba tó rò pé ah tí mo sì lọ rọmi ságì lọ́sẹ̀ tó lọ ó wá lọ yọjú àwọn obìnrin alùwàlà sẹ́ni púrì mi ò pé kí ni mo fẹ́ gbà bẹ̀rẹ̀ ìsìn kí ló dà ní ìsìn sàánú mi o ó lọ gbọ́n mi dúró máa fi sí máa fi sọ́ ó ti tógi ọlọ́dàkù sàánú mi jẹ́ jẹ́ mùsùlùmí gidi àdẹ́gbèdé mọ́ òbèlè lò tẹ́ ẹ bá rẹ̀ tí ń ṣe wá sí fún yín tó fẹ́ gbé yín lọ sí lẹ́fọ̀ mẹ̀lẹ́ká ọfẹ́ bá ti jẹ́ ni torí wípé yọ́ mọ̀ sí sọ gbangba irọ́ ní ọ̀pọ̀ nkọrọ̀ tẹ́ ẹ bá sì rẹ tó fẹ́ sọ́sì fún yín tó fẹ́ gbé lọ lọ́fù pé àá ọlọ́ọ̀bọ kẹlọba ayé ṣé di àwọn ẹ̀yà zọ bẹ́ẹ̀ ló yẹ lókè àlìjẹ́lẹ̀ ọ̀fẹ́ kọjá débi pé ó lọ sí àlìjẹ́lẹ̀ sẹ̀mẹ̀tẹ́lẹ̀ yóò rí láyé ìbẹ̀wà ṣe lọ́wọ́ kí lọ́fẹ́ fi àjẹ́ tẹ́ ẹ bá da yín lójú yín bá mi bọ̀ fẹ́ fẹ́ báyìí sọ̀rọ̀ yìí tẹ́ ẹ gbà pọ̀dọ̀ ọba alápàdé lẹ̀ lọ ẹ bá ṣe tó bá wí. ilé ìrìnà yìí kà wá náà rẹ̀ kí ní wọn ò wá lè bẹ́rẹ̀ kọ̀ọ̀kan dájọ́ rẹ̀ wípé ipò tí mo wà dáadáa mi máa ń dùn màmí tí màá ṣe sọ́dọ̀ ọlọ́run àìdá máa bá mi ló jẹ wọ́n ìbáyàn dá sí wọ́n ìbáyàn ṣe kí ni o. 嗯，说。